الحمد لله رب العالمين مدبر الأمور في السماوات والأرضين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله سيد ولد آدم أجمعين صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه إلى يوم الدين أما بعد فاتقوا الله أيها المسلمون وراقبوا أوامره وفعلوها واجتنبوا زواجره واجتنبوا زواجره ودعوها قال تعالى قال تعالى آمرا بذلك يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أيها المسلمون أن للشريعة الإسلامية أبعادا ثانية وأهدافا عالية وأهدافا عالية في رعاية حياة الإنسانية في رعاية حياة الإنسانية من كل وجه تتحقق به سعادتها ومن ذلك يا عبد الله موقف الشريعة الإسلامية من الاحتكار ولقد حرمته الشريعة الإسلامية تحريما شديدا وجعل الكسب عن طريقه كسبا حديثا وذلك لما فيه من الإضرار بالناس والتضييق عليهم فقال عليه الصلاة والسلام لا يحتكر إلا خاطر رواه الترمذي بإسناد صحيح أيها المسلم إن الطعام من الأساسيات إن الطعام من أساسيات الحياة في التشريع الإسلامي وهذا لامح بأول كلمة ألقاها رسولنا رسول الرحمة بأول كلمة ألقاها رسولنا رسول الرحمة عند وصوله إلى المدينة النبوية على ساكنها أفضل الصلاة وأتم التسليم فقال فقال بلسان رحيم وقلب لطيف عليه الصلاة والسلام أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وأطعموا الطعام ومن السياسة الشرعية الرحمانية التي راعاها رسولنا الكريم موقفه عليه الصلاة والسلام موقفه من لحوم الأضاحي فقد قال صلى الله عليه وسلم كنت نهيتكم عن لحوم الأضاحي فوق ثلاث لينتفع القول على من لا قول له فاكلوا ما بدا لكم وأطعموا واتخذوا رواه الترمذي وإسناده صحيح يا عبد الله رعاك ربك وثبتك على دينك اعلم أن هذا غير من فيض هذا التشريع الإسلامي الحكيم في أموالنا الخاصة وأما في الأموال العامة فنعم التشريع فنعم التشريع تشريع الإسلامي فالمستحقون للزكاة وأصنافهم خير شاهد لذلك أعوذ بالله من الشيطان الرجيم أفغير دين الله يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد فاتقوا الله أيها المسلمون إذا كلمني بالظلام مسلمين لهم مسلمين لهم jẹ́ ká kíyèsí àwọn àti

ìbàjẹ́ ti tẹ lọ́dọ̀ àwọn Yorùbá gbogbo àti abájúfẹ́rin tí ọ̀dá láwọn pé ọdá ṣẹ̀rí àwọn ọdá ṣẹ̀rí ọmọ pé ní tí ṣẹ̀rí wá ní tí kìí di ọkọjá 95 ẹnu discipline tó náà ṣẹ̀rí kọfẹ́ 5% ṣùgbọ́n lọ́dọ̀ wá lẹ Yorùbá ẹ máa ní ẹdá ṣẹ̀rí kílẹ̀ ń gọ yẹ ìjẹun ẹlù àbí lórí púpọ̀ púpọ̀ lọ wáyé ṣẹ̀rí àìṣẹ́bẹ̀ wọ́n ní ẹ̀dá ṣẹ̀rí àfọ́mọ́ ìpìlẹ̀ ní kíkọ́ sọ pé ẹ̀ta àná bí ṣẹ̀rí àìṣẹ́bẹ̀ ṣe wá sí pé tọ́mú ṣẹ̀rí àyẹn wá gan fún ara rẹ̀ bí ṣàná lu àmọ̀ sọ́lọ́ bá wà rẹ̀ ní wọ́sẹ̀lẹ̀m ànábì àánú ni ló fi jẹ́ sí pé àwa lára náà là ń bẹ̀ ṣe wá jẹ́ fúnra àfa náà mà sọ pé mo dá ṣẹ̀rí àfọ́ kí ni ìtumọ̀ ṣẹ̀rí àtọ́jà àbúrò ń pè ṣẹ̀rí àmì táwọn èèyàn náà fi ba ṣẹ̀rí àjẹmọ́ wa lọ́wọ́ ni ẹ̀jẹ̀ káwọn mùsùlùmí ká fún àwa sílẹ̀ bàbá sọ pé a lo sẹ̀ríà mo dá sẹ̀ríà ẹni kan sànú díẹ̀ ní ìyà ìjìyà ní mẹ́nu sẹ̀ríà táwọn ìyàwó àgbà kan rí gbogbo iná wọn pè ní sẹ̀ríà ẹ̀rọ ọmọ pé òfin Islam díẹ̀ lábẹ́ sọ fún àyè tẹ̀sìrí ẹ̀wọ̀n lè Islam ẹ̀rọ bá ní sẹ̀ríà lọ òfin Islam ẹ̀rọ ọmọ pé ó ní àwọn àbójútó tó pọ̀ tó jẹ́ sí wípé onílàáká ìkékeré kò lè lébà ló fi jẹ́ sí pé àwọn tó wọ́n tọ́jú eré àyẹn àwọn àbá tó ti lókè ẹ má pèsè àlùmọ̀ kan sí ló ṣẹ̀rẹ̀ àyè nàkan sí ló ṣẹ̀rẹ̀ àyè àìsùnmọ̀ ẹnu tẹ̀lé àní pé kí làbú sùn òfin kí ni wọ́n fẹ́ fi àṣìkò wọn ìyẹn bí lọ́wọ́ alẹ́ ronú níbẹ̀ òkè gọ́ọ̀mẹ̀ntì dé ó ní kí ni wáyà ti máa ń ni ó gbé bùtò tàwa ọwọ́ ń fọ́

ẹjọ́ ká láwọn àbí tó gbogbo òfíṣẹ́rí àjáàmù wa kọ̀ wá lásán ó ẹni tó wá nílà aká ìlú pé dáadáa ò náà ni ọmọ màmá òfíjú ẹni ọmọ pé gbogbo òfíṣẹ́ ìjáàmù wa ó fi ń ti nàmbà nínú òfin báwo àti nàmbà òfin tó wáyìn torí kíni torí kó ìlú lè bá ga kó lè number one ní àwọn uh, achievement ní abẹ́ àti ìlànà ẹlọ́mọ pé oríire wá ọ̀hún náà ni òfin ìsìlámù bọ́ àtòrí ẹ̀ ẹni tó wà máa bàbá oríire ní bẹ́ẹ̀bẹ́ òkèrè lóbi jẹ́ títí a nílò ká máa súnmọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ kan máa sàlàyé kí lọ́pàá sí nǹkan ìgbérí báyìí kí lọ́pàá sí nǹkan ìgbérí báyìí kálíbà máa ń gbàgbọ́ yé ìsìn dáadáa nínú àwọn àfojúsùn ṣẹ̀ríà tó wá tí wọ́n ní gbẹ́sẹ̀ ní pé ẹ̀gbọ́dọ̀ gbé òun náà ní ká máa kó jẹ pamọ́ ẹnu náà bí a ọ̀la ní ìṣẹ̀lẹ̀ àwọn àgbẹ̀ ọmọ pé mo wá gbogbo àgbèsí ayé tá a lónìí àti tó tóbi àti tó kéré kò sí ìṣẹ̀lẹ̀ àdìlámù tó tu ọ̀ọ̀kà bá ń tiẹ̀ lọ́kọ̀ ká kó jẹ pamọ́ síbi kan kí tí ó sì máa pa àwọn ẹrú àwọn ẹ̀dá kan lórí lọ́mọ pé ṣe wọ̀ ṣe wọ́wọ̀ náà ló kọ́ rẹ̀ jẹ́nu ìṣẹ̀lẹ̀ àìsàn òbí wọ pátápátá náà ní kápọ́ bí wà torí pé kí lọ́pàá sí àmójútó ṣẹ̀rí àtòjọ báyìí ẹlẹ́mẹ́fì àá ẹgbẹ́ mọ́ lóúnjẹ oúnjẹ tá à ń sọ̀rọ̀ ìgbé tó jẹ olóúnjẹ oúnjẹ ṣe gan ẹbí oúnjẹ gan lásọ ogun rẹ tọ́ abẹ́ kí lè rọ́gbà àtẹ̀lé àtẹ́bílẹ̀ ká mọ́kọ̀ pa torí wípé wọn ò fẹ́ kí ara kó ní àwọn ẹ̀dá káwà lónìí ẹ̀mí tí ń bẹ lórí ilẹ̀ yìí wọn ò fẹ́ ká lónìí ní àtẹ́bí tó sọ ọ̀rọ̀ tó tóbi sọ́nà ọmọ àwọn àlẹ́ ìlàyà dákìr ìlà ọ̀sẹ̀ ó ọ̀sẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ àtẹ́bọ̀ wọn ọ̀dá oúnjẹ tó bá kó pamọ́ ìkọ́ ọ̀sẹ̀lọ́sọ̀sà náàbì tó rò ó jèrè bẹ̀ wọ́n láàrò lè jèrè bẹ̀ bó jèrè fíjíkálì báyìí lọ́mọ pé nínú pàápàá owó lórí àìsàn lè rú tàbí kọ́ ọmọ màbí tí wọ́n lọ bá àlìjànú kó ẹni bí bàbá bá wọn gbà mí ìgbẹ́ dákun àlìjànú sá kó lákùnrin àkọ́kọ́ má béèrè olùdókòwò wọn lákòójọ láti ẹjọ́ òun tá ń ta ní òun tá ń pawó ní fún ọmọ tó ń dà ní àkọ́kọ́ béèrè pé ìjẹ́ nínú gbòòrò ní owó àrániláyà jákìó ìlànà ẹnìkan ò ní fún jẹ pamọ́ tó máa di oúnjẹ mọ́lé kéèkì kéèkì ó sì máa pa àwọn èèyàn kan àyàbẹ̀lẹ̀ àdúrà ẹlẹ́dẹ̀ ò sì lè gbà owó tẹ́lẹ́sẹ̀ bá sì látara ẹ̀sẹ̀ kò lè ṣe nǹkan lọ́dọ̀ kí la fi máa fi ara lóko sáàmà kó oúnjẹ oúnjẹ tí wà gangan dáa ní láti ta ní tàbí dáa fi ìlú ìfúnra wa ní ń sọ̀rọ̀ ìlú oúnjẹ oúnjẹ o oúnjẹ olóúnjẹ ẹ̀sẹ̀ méjì ní bẹ́ẹ̀ ilé mu ẹ̀rán nínú àwọn àfojúsùn ṣẹ̀rí à tààtúlẹ̀ ẹ̀rùn ẹ̀ká àtúlẹ̀ sọ fún a ní orúkọ àgbègbè tó jẹ́ pé bandation òun náà ní wípé lọ mọ̀ pé oúnjẹ nínú òfin Islam hàn oúnjẹ ní pàtàkì nínú tẹ̀lé àìsàn oúnjẹ kí lọ́ba tó fi ní pàtàkì kí ti ti fún lọ́ra níwá torí pé òun ni ògbómúlérò ẹ̀mí lọ́bi jẹ́ sí pé tí bá pààyàn dé lẹ́bù kan kò sí haramu wáyé ẹ̀mọ́ nínú tẹ̀lé à lẹ́bàá ní kẹ́ní kan lọ sí haramu ẹ̀gbẹ́ yẹn ní àsìkò tí mo ń dé lọ́wọ́ kí ló bọ́ ẹ̀ halal torí láti fi gba akẹ́nìlà ẹ̀mí ìlànà kí tó ń jẹ́ la ń kí gan torí tó ń jẹ́ gan ní ọ̀pá ẹ̀mí máa fi jókòó yìí tẹ́lẹ̀ tábá rí níwá tí ò jẹun látàlẹ́ àná yóò ti wúlò lẹ̀ ẹnu bí wákàtí méje látàlẹ́ àná títí ti sìn yọ tàbí kọ́ máa gbọ́ díẹ̀ díẹ̀ nínú tí wọ́n sọ. ẹ lọ́ mọ̀ sí bóòlì tó ń jẹ ti jẹ́ nínú sẹ̀ríà ìdíbẹ̀ o ipò tí ó ń jẹ́ wà nínú sẹ̀ríà Islam ipò ńlá ni òun ló mà tó ń jẹ́ sí pé àkọ́kọ́ ọ̀rọ̀ dáná bí sọ sọ́nà ọlọ́run àríwọ̀ sánà gbàdáwọ̀ jáde báyé pé tẹ́ẹ̀ mi èmi ànábì tí mo mú wá bẹ́yìn ara mẹ́dínà àti gbogbo mùsùlùmí náà ni wọ́n yá fún sàlám ẹgbà láàbíà láyé kí ló tẹ̀lé wọ́n á fẹ́rẹ̀ mọ́ bàá ẹ máa bọ́ àwọn ènìyàn ẹ mẹ́kẹ́ bí ó pa ara ìlú tó ti bá pa ara ìlú wọ́n jẹ gọ́ọ̀mẹ́ntì gan wọ́n yá jẹ náà wọ́n báyìí bí ti bá pa ara ìlú ò ní máa haramu mọ́ òun bí bá para àlù yóò méjì èèkù àwọn tó kó nǹkan níjọ́ kìíní àná ìjọ sáàtì dọ́là nù ẹ̀rí pé nígbà tó kó tán àsìkò tí ń kó lọ́wọ́ nì ìyà ìyà tí ń jẹ́ lọ́jọ́ máa kó ọ̀pọ̀lọpọ̀ rí rẹ̀ ẹlòmíì ti bẹ́ẹ̀ nu wọn tí ò jáde láyé ẹ̀rọ kí lọ́fà èsì ní jẹba yìí títí bá ti dé òyìn sí làkàyè títí bá ti dé kòtò yìí ti mọ̀ títí bá ti dé èèyàn ní mọ́mọ́lúwàbí mọ́ títí bá ti dé kòtò yìí ti ànábì ní sallallahu alaihi wa sallam ẹ bí para mi kódà kẹ ẹ má lè ìjọba tó bá fẹ́ ìjọba rere nọ́mbà wán náà ní pé kí jẹ lẹ́yìn ìgbà náà ló tó wá fún pé kí lò àtọ̀wò lẹ́yìn ìgbà náà ló tó pé kan ọmọ tí kí ni lè lè tí tàbí tọ́jà ọmọ pé béèyàn bá jẹ́ tọ́ dáa yóò tètè máa sára o ọmọkọ́ gba àwọn àyà tẹ́ máa ń sọ̀tọ̀tọ̀ kiri gbòòrò ebi pa wá ebi pípa wà nínú tọkọ lù wọ́n tí wọ́n ti sọ̀tọ̀tọ̀ kí wọ́n lọ pa lágbájá jẹ níbi ebi ń pa yóò dáwọ́ ìkàkà fún jẹ náà ẹ̀rùn pé ah, àràdájú ọlọ́mpa jẹ bọ́nbímọ̀ ọlọ́mpa jẹ ebi lọ́pá tí ń sọ jẹ jẹ jẹ kẹrù pé àjẹ ìgbésàjẹ ebi ní jẹ báyìí àti ká sọ́ra afsalam wa amẹ́hẹ̀mù sàlám ayé mùsùlùmí nínú siyasatu shar'iyya sharia islam tí wọ́n mú wá tó tún ní àfojúsùn nínú ẹ̀ náà ní àfojúsùn àdínẹ́bì sallallahu alaihi wasallam ní àwọn ọdún àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ti iléyá nílùú Mẹ̀dínà tẹ́lẹ̀ tí wọ́n pẹ̀rẹ̀ iléyá òfin wọlà náà ti gbé jáde sallallahu alaihi wasallam sọ́lọ́lá wà ní ọ̀sọ̀lá gbogbo ẹni tó bá pẹ̀rán ní ọjọ́ ọ̀gbọ́dọ̀ lójọ́ mẹ́ta nílé rẹ̀ ọ̀gbọ́dọ̀ lójọ́ mẹ́ta nílé rẹ̀ ẹ̀yìn ìjọ ní gbogbo ilẹ̀ bá pẹ̀rán ọ̀gbọ́dọ̀ lójọ́ mẹ́ta tó bá lójọ́ mẹ́ta jẹ́kújẹ lọ nílé àwọn kí bọ́dà wà sọ́lọ́lá wà ní ọ̀sọ̀lá

ọ̀nà abú ni wọ́n gbà bá wọn aráàlú ráìtì rẹ ní bí wọ́n lọ́lẹ́rán rẹ o ṣùgbọ́n torí káwọn tí ọ̀rẹ́ rán pa wọ́n lè bá ẹran jẹ àmẹ́jì ní ẹgbọ́dọ̀ lójọ́ mẹ́ta bọ́ọ̀fẹ́ ti tààrà àlẹ́mì ti túlá tó ọka wọ́n tàbí dé máyé ọ̀tà ìdè fún òsì pé kí ní ìfẹ́ máa bàjẹ́ lọ́gbà tààrà túlá ìwọ̀n náà ti sàárà tó láti rí kó ń jẹ ọmọ àti bàjẹ́ sàárà tó sí kọ́ aláàbì ní sọ́lọ́wọ́ àmàrin ìrọ̀ sẹ́lẹ̀lẹ́m owó lọ́dọ̀ jẹ́ mẹ́ta kálukú náà wá sí rẹ̀ wọ́n wá lo àkókò yẹn fún àwọn ọdún mélòó kan lẹ́yìn ẹ̀ aláàbì wá kí lè fún àmàrin sọ́lọ́wọ́ àmàrin lẹ́yìn ìgbà tí ara ti di àwọn aráàlú tó jẹ́ pé ìjọ ìtì mùsùlùmí lọ́pẹ́ ẹran padà èèyàn ìtukùn ìdáàmú wa lẹ́bí máa fi gbogbo ẹnikẹ́ni tó bá di àdíjọ òfin náà yàtọ̀ sófin ìtẹ̀rí àìsàn ẹ máa kùnà náà ló sì jẹ́ kí nàìjíríà wà máa kùnà láti náírà pé wọ́n ti kùnà náà wọ́n tún kùnà sí abẹ́ sọ́wọ́n dá sí ìdá olóhùn wọ́n náà máa dá lọ́kàn ara sí ọ̀tún sí ìdá ọ̀yọ́ sí ìdá kánú sí lẹ́nu ìdíbò yìí ó tún lọ kí lọ́wọ́ àbà táwọn tó wà ní ọ̀gá ni àwọn tó dábọ̀ wọn ṣùgbọ́n abẹ́ ni wọ́n wà ó náà ni ọ̀mbrẹ́là tí ò lè dúró títí òfin democracy kọ̀ọ̀ràn wá èèyàn ló gbé kalẹ̀ ló gbé náà háyé tó kọ́ máa ń omi fáwọn pàtàkì òsì ní ẹ̀má máa jẹra ní ìjọ mẹ́ta lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lìyàtẹ́sẹ̀ àrùn pọ̀wòlì àìlà mẹ́lá ọ̀wòyàlà wọ́n wá ní kí ní ìtànà ìjọ àdábì ní kí ẹni tó lówó lọ́wọ́ kó lè bá àfààyè pẹ́ń ò

wọ́n a máa fẹ́ ẹran àwọn èèyàn máa ra ẹran káàkiri tó máa rí káàkiri ó ti lọ́ọ̀lẹ̀ ó lọ́ọ̀lẹ̀ burúkú burúkú ọlọ́mọdọ́ta ni wà àrẹ́bì nígbà tẹ́ ti wá rí tí ara ti tẹ̀yìn aráàlú yìí àrẹ́bì nípa kúrú máa bàjá àdàkùn ẹ máa jẹran ọdún yìí lọ bàbá àkóso kan jẹ́ ọlọ́mà wọ̀n á fi nínú ẹ fáwọn èèyàn náà jẹ́ mbẹ́ o wọ̀n jáfìrù ẹ̀dùnmáwá ọ̀wà tọ́jọ́ mọ́mọ́ wọ́n tó ń pàpẹ ní ìsìlẹ́gbẹ́ àwọn tó rìn wọn ní bídá lè ní ọ̀ọ̀dẹ́ aláàrí rẹ̀ yọ̀ ẹ̀ ní fi òfin àdínábì tó wí sọ̀rọ̀ bàbá ṣùgbọ́n tó ó ti lé sẹ̀ nítorí ìdá wa torí mi ọmọ bẹ́ẹ̀ yẹn ti lè fẹ́ ọdún bàbá mi lé oṣù kan níbi tí àwọn èèyàn ní sọ́mà yìí ẹlòmí ìgbà ilé yá nìkan nínú ẹran jẹ ilé yá bá ti lọ báyìí ìyá ó ti ní tí wọ́n bá jẹ́ ń tẹ́ ó ní ẹ̀dí máa jẹ́ ìlú dẹ́kútẹ́ tó bá lọ tó di tó bá ti wé ti mú àwọn ẹran dáwọn pé kí wọ́n ti ó ti mọ̀ pé ah, ọlọ́dọ̀ máa lọ́dọ̀ ti pékin tó ti bọ̀wọ́ bẹ̀rẹ̀ tó ti fojú kẹrin tán kò yí sì fáwọn èèyàn nínú tá a wà yìí débi pé kéèyàn wá máa fi ẹran ọdún léyà pa amáfóṣù kan àìrú kéńtì àtiwáyé tí wọ́n bọ̀ náà ọ̀tọ̀dé náà tẹ̀wọ́n àmì wọn ti jẹ́ sí pé sàárà àti ọgbà ń lè ẹran léyà yóò fi tẹ́ tó ti kí lọ sọ́gbẹ̀rẹ̀ léyà lọ ọmọ bẹ báwọn tó bá jẹ́ tí wọ́n gbà ní sàárà ní ààbì pàmọ́ dáadáa kódà ọdún kan kan ọmọ ẹjẹ́ lẹ́ẹ̀ka lọ́dọ̀ọ̀tẹ̀ bí ìlú ti ẹ̀ma ti bí ẹni tó ń jẹ tó ti máa ti máa sáti sáti ní máa ti ẹran ìjẹ kò sílà ìdílé rẹ̀ ṣùgbọ́n wọ́n tó ọpẹ ẹran ní ọgbà gbòòrò lànà bí bá gbòòrò àrẹ sọ́lọ́ lọ́wọ́ àrẹ ẹjẹ́ afọ́lẹ́ ẹran kò sí máa dàbọ̀ torí pé aláìní ya Abdallah ìrẹ́rù sí ọlọ́wọ́ ọba ya àṣàgbéyẹ̀wò díẹ̀ tá a sọ yìí nípa òfin ṣẹ̀rí àìsílámù ìtọ́jẹ́ sí pé ojú orí tí ọ̀rọ̀ ti wà náà ojú àánú tọ́lọ mú wá tó tọ́lá ní nàbí tọ́lọ bá ọ̀rọ̀ ní bí ẹ̀nú ẹ̀ lásán owó tá a ní iná lásán tẹ̀rí àmì ó lè pé nǹkan owó rẹ̀ ní olólogó rẹ̀ tẹ́ni kan máa fi pamọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ẹran iléyà rẹ̀ ìwọlọ́dẹ́ra rẹ̀ wọ́n ní ọmọ fi pamọ́ torí káwọn alẹ́ nílé báyìí kí wá ní ká sọ nípa owó gbogbo òlú kí ni ká sọ nípa oúnjẹ gbogbo òlú kí ni ká sọ nípa dúkìá gbogbo aráàlú tẹ́nìkan wà lọ kó pamọ́ wọ́n tó wá kọ́ dára rẹ̀ pé àwọn èèyàn ni wọ́n ní ọ̀pá sí bí ẹtú ló jẹ́ pípa àwọn èèyàn gbá àwọn tó máa ń sàánú àwọn èèyàn láwọn ìlú ńláńlá ilé lọ́mà pẹ̀lú àwọn oúnjẹ tí wọ́n ń jí káàkiri nìkí tó jẹ́ Nàìjíríà wọ́n ń pọ̀ sí wọ́n ti wọlé nìyí àwọn ti pákìdì ẹ̀ wọ́n ti tẹ̀pa kó túlẹ̀ kọ́ há tó kó bọ̀bẹ́ ha kẹ́tẹ̀ mọ́sílára ó lè rí ha àtidọ́bà lórí bá ìyẹn lóògùn wọ́n ti mọ́rú wa wọ́n ti mọ́rú ìdá wa ìwọ́n náà tó tún wá lọ bẹ̀ náà tó tún wá lọ jí náà aládàwọ̀ wọ̀ ẹ́ sọmọ pé ó lè lẹ́tọ́ kó pamọ́ ó lè nà wọ́n náà tó tún lọ kó lẹ́tẹ̀rẹ́ fi ń yá gírígírí jẹ́ tó ẹgbẹ́ nǹkan àlá ìbílọ̀ dáhùn èyí orí fídíò kankan tá a wò tẹ́nìkan kò tó máa ń lọ tó máa ń lọ pẹ̀lú confidence lójú ọ̀nà bí i oúnjẹ wa ni òun náà ń sá lọ náà ògùnmọ́gbò náà ní bẹ́ẹ̀bẹ́ tó kò pamọ́ torí pé oúnjẹ ara rẹ̀ gan tó pòròdúsù ọ̀lẹ́ta tó pamọ́ báwo wá ní oúnjẹ ara rẹ̀ kò pamọ́ àwọn ará rẹ̀ náà wá yá síbẹ̀ kan náà tó ìwọ náà ẹlẹ́sẹ̀ náà ìwọ́n tó dá padà lọ jẹ́ haram lọ jẹ́ nínú rẹ̀ ìwọ́n tó dá padà lọ túbá lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ fún ìlọ àti bàbí òmìnir kan ìwọ́n tó dá padà ó tó gbọ́dọ̀ túbá ọ̀rọ̀ torí pé ìrìn tó rẹ̀ lọ́wọ́ bẹ̀ nínú ẹsẹ̀ bíbọ̀ tó ọkọ̀ wálé bíbọ̀ ẹsẹ̀ kọ́ ọ dá padà ó tún lẹ́sẹ̀ lọ́rùn náà bákan náà ó tún wá tó rà lórí ìrìn náà bọ́ọ̀ wá ní wọ́n tó dá padà wọ́n jẹ́ ti fẹ́ràn fẹ́ sí náà tó ní ìgbésí mo gbogbo wọn fún ọmọ jẹ náà ó jẹ kújẹ haram lọ́wọ́ náà jẹ́ òun gbogbo ilé ìjọ jẹ́ ká máa mọ̀ yí pé òfin Islam ń tọ́sọ nípa dúkìá dáadáa nínú báwo wá ní dúkìá gbogbo òlú dáadáa àìlọ́gbà zaka ewu sẹ̀rí Islam sọ̀rọ̀ zaka ìyà mẹ́jọ ìran ọ̀yìnrin ìyà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní sẹ̀rí Islam ní káfún ní zaka wọ́n a máa ka àwọn ìrìn ìyà mẹ́jọ ìjọ ní ó ní pé tá a bá ilé fókọ̀sì àwọn mẹ́jọ ìjọ yìí tí ó pín inú ẹga mẹ́ta ẹgbẹ̀ga mẹ́fà ìjọba àwọn onáàní bí aláìní lọ́nfẹ́ mójútó ń bo aláìní wo náà ṣẹ̀rí àtìláàmù ní takáàdì ọkà àwọn dáàbò ó tún differentiate láàrin àwọn olùsì àti tálíkà ó differentiate láàrin tálíkà àti tálákùtà ẹ̀rí ṣẹ̀rí àtìláàmù náà fàkíyù ó náà tálákùtà mẹ́kíyù ó náà tálíkà ìjọba àwọn olówó ara fi tó débẹ̀ nìyẹn ni pé a tún sọ gọ́ọ̀mẹ̀ntì ìṣẹ̀ríà yóò tún sọ di gbogbo ara lórí pé ìṣẹ̀ríà jẹ́ríkà fáláyì ní àtẹnití tálákà tálákùdá yìí ó fi yíwa ikú ìjọba tó sọ di gbogbo ara rẹ̀ àwọn aláwà ní dúdú dáwà yìí nǹkan káńtẹ́lọ̀ wa nǹkan mọ̀ yìí aláìsí olówó nìkan jẹ́ ọmọ ìjẹ́ o àwọn ẹjọ́ mẹ́tò tún ilé báyìí ilé báyìí ṣùgbọ́n ní tábíkà òun ò lè mọ̀ ọ́ ṣẹ̀rí Islam fún ní kámàtálíkà kámàtálàkùdà ó tún wá ní àwọn tí ń gba tẹ́ǹtì wàhálà ẹ̀fà wọn náà bẹ̀ torí pé ẹ̀bà fún wa ó jí lọ lé ìyẹn ni wọ̀n àárín ní àárẹ̀ ìyà àwọn tó ń gba sàárà àjọ tó ń gba owó sáfìjọ lọ́dọ̀ àwọn ènìyàn sáré fi sáfìlédè òyìnbó bí tí wọ́n bá jọ́dọ̀ wọ́n ti ń bẹ̀ òun ò mú nǹkan kan ọkùnrin mú mọ̀ bá lè jà àwọn tó gbogbo jẹ́ ẹ̀tún travel àgbọ̀gbọ̀nà sínú ṣẹ̀rí àìsílámù ìjọba olórílẹ̀ bẹ́ẹ̀ kama travel lọ́nà ìjọba yàtọ̀ sí ìjọba tayíta ń lè gbé ọyá ìjọba local government mọ́ lọ kánò ní wọ́n wá dúró gbogbo láti kò mú sí ń bọ̀ ẹ̀wú tí mo fẹ́ bọ́ mọ́tò lọ kánò pàmà sí mà àwọn ọ̀dọ́ kánò ń kánò ìtọ́wọ́n sọ fún ṣùgbọ́n tó ṣẹ̀rí àìsílámù tó bá kó

ẹwà ní ìṣẹ̀rí Islam tó lè jẹ́ ká máa yẹ ẹ̀sìn yìí lẹ́ ká máa fàbírí ẹ̀ láàkiri ayé wípé ẹ̀ lè gbádùn ayé ẹ̀ lè ìsinmi láyé àfikẹ́ padà nínú òkè ọlọ́wọ́ bá ọmọ ayá mi tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin bíjọba bá lóhun olóògbẹ̀rí à sọmọ pé ayé ò ní tó ṣùgbọ́n tí wọ́n bá lóògbẹ̀rí àti ẹ lórí ìyàwó ẹ lórí ọmọ ẹ lórí nǹkan rẹ wà láàáyé ló tó ọlọ́jẹ́ka ìwọ́ tó ọlọ́jẹ́ka ìyàwó àti àìsíyàmọ̀ àkótó ìdáyé wa lọ ọgbà ní láti nàìjíríà ومن الآخرة حسنة وقنا عذاب النار فإن تسجد قبل إقامة الصلاة تراصل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 ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل الليل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر